èèyàn bá ń bẹ̀rù pé ẹ̀sùn èèyàn fẹ́ bàjẹ́ káì. tí ẹ̀sìn bá fẹ́ bọ́ mọ́yàn lọ́wọ́ èèyàn lè tẹ̀ mọ́ fún abẹ́lọ́hùn. ìṣúná tó máa ṣe wá tá a sì sọ pé àátọ̀mọ́ kọ́lọ́mọ́ jù sẹ̀rẹ̀ sí wa. أن قال الله عز وجل مخبرا عن يوسف عليه السلام afá ní olùwàwá sọ nípa anábì Yusuf aléhì sọlátù wàsálàm pé ó ṣe ládùúrà pé ó ṣe ládùúrà yìí pé tàwáfà ní musliman wà lẹ́ẹ̀kọ́ ní ilé sọ́ọ̀lẹ́sẹ̀ olùwà tó bá fẹ́ gbẹ̀mí mi gbẹ̀mí mi ní mùsùlùmí gbẹ̀mí mi lẹ́ni tó gbà fàfọn wàlìhíkọ́ni bisọ́lìhìn wàlìhíkọ́ni bisọ́lìhìn kò sì jẹ́ kí n pàdé kò sì lé mi bá àbí kò mú mi dọ́dọ̀ àwọn ẹni rẹ̀ jẹ́ kí mi náà lépa bá àwọn ẹni rẹ̀ jẹ́ kí n lépa bá àwọn ẹni rẹ̀. ومريم عليها السلام أصل مريم لا واصبر فاجك اصبر أصل مريم لا عليها السلام يعني سورة مريم بيبقى fìtínà tó bá yà fìtínà tí ó fẹ́ ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn ìyá ṣàdúrà yìí pé àbí yàtọ̀ máa pé á káwọn sì ti kú ṣáájú ọjọ́ yìí wọ́n ni yàrá ìtàmì mi tó kọ́bùlà hádà wà kúntù nàfíà màǹsì yìí á kí sì kú ṣáájú ọjọ́ yìí ọ̀kúntù náà fi àmà sí àkíyàn tí jẹ́ ẹni tó ti gbàgbé sẹ́ni kankan wọ̀n rántí ẹ̀ mọ́ lábàrá gẹ́mi fa àjà àhálìmọ̀kọ̀ ìlàjì rẹ̀ nẹ́kìlàjì nígbà tí ìdímà ìrọ́bí tó lé lára rẹ̀ àbẹ́lọ́ gbogbo àwọn obìnrin mùsùlùmí tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ bímọ kọlọba sí rọrùn fún wọn kọlọba sí rọrùn fún wọn kọlọba sí ìbímọ wọn kọlọba sí rọrùn fún wọn kò yí sí fúnbìnrin àwọn ọkùnrin a next lẹ́sẹ̀ a lé pápẹ́ máa ń ròyìn ẹ̀ ó kàn ń sọ ni it is not something pápẹ́ ti experience rí tó ní ṣùgbọ́n àwọn obìnrin náà mọ tó jẹ́ àwọn ọmọ rí <coughs> àwọn obìnrin ló mọ tó jẹ́ àwọn ọmọ rí tí ìbáṣepọ̀ lọ́mọ fi ìgbàgbé sí ni kò sóbì kankan yóò tún fẹ́ lóyún láti bímọ ní ìmọ̀ nígbà tó bá undergo pain níbi ìbímọ alákọ̀ọ́kọ́ gbàtí ìyàwó Mariam aleyhassalam ìyá Jésù nígbà tó fẹ́ bí Jésù ìbímọ yẹn le gan ó tó kí ni o ó lè gan débi pé ìyá sọ pé ìyá aláìta ní kóòtù lásìám ìyá aláìta ní mítù kọ́bìnà hádà wà kóòtù lásìám síyà kí n ti kú sáájú ọjọ́ òní. ah ìgbà lágbára ni ọlọ́mọ sọ̀tún sí ẹ̀ ṣíà kí n ti ti kú sáájú ọjọ́ òní wà kóòtù lásìám síyà kí n ti dẹ́yìn tó gbàgbé tó ń dẹ́kun rántí nígbà tí ìgbìmọ̀ tó kí ni أنا مالك عن أبي الجناد عن العارج عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال أبو هريرة بولد عن النبي صلى الله عليه وسلم قل لا تقوم الساعه

ayé ò rọgbọ pàápàá jùlọ látara ẹ̀sìn àwọn èèyàn ó mọ ẹbí ní mùsùlùmí nínú àsìkò yẹn òun sì mọ ẹdì kẹfìrí kó tó da lẹ́gbẹ́ à tó bá ti dàgbà yẹn èèyàn nìkan máa kú o ẹ gbọ́ mi. a pé ọmọlábáyá lọ fún mi ó dé báyìí ó dúdú kẹfìrí ah ó ní kí lọ́wọ́ ẹ máa ṣe nínú owó dá ah lọ́lọ́run kàkà tó fi ṣẹlẹ̀ sílẹ̀ kí ìyá aṣọ kí ni ó ní gbà ó ní gbẹ̀yìn ara rẹ̀ ó ní kọ̀mí suicide ó gbọ́dọ̀ kọ̀mí suicide àsọyìn lánàá àsọ lánàá pé ẹ ń bá para rẹ̀ ohun tó bá fi para rẹ̀ náà ó ṣe kí ni o wọ́n mọ̀ fi fìyà jẹ nínú ìjà àdàmà ṣùgbọ́n tí fìtínà bá le tán débi pé àwọn èèyàn di kẹfẹ́ lójú rẹ gbọ̀ngbọ̀ngbọ̀n ó lè tán máa gbọ́ lọ́wọ́ gbẹ́yà sí ni. sàlẹ́bí sọ́bí sọ́lọ́ lọ́rùn àlè ọ̀sọ̀tà yóò ní parẹ́ àyùbá tẹ́ pé ẹnìkan ẹnìkan máa rí sàárè ẹnìkejì ní oṣù tó ah kó sì jẹ́ pé ìwọ̀n àlọ́ sàárè kọ́lọ́ bá fìtínà ṣe wa àdìsẹ́ Bukhari àti Muslim ni. fásitì nínú àwọn àlàyé díẹ̀díẹ̀ tó gbé ní abẹ́ àwọn nǹkan tá a kà sáájú yìí. alimam al-Qurtubi alimam al-Qurtubi rahimahullah kí mo bọ́ lóko báwo Qurtubi gàgà fúnra wọn kí ló gbà wọn gàgà. أحمد أو محمد أو علي أو أحمد محمد محمد ما تقول إيش ما تقول كده محمد بن فرج محمد بن فرج المالك Muhammad bin Faraj al-Maliki Muhammad bin Ahmad bin Bakr bin Faraj al-Ansari al-Khazraji al-Andalus Muhammad bin Ahmad bin Bakr bin Faraj Muhammad bin Ahmad bin Bakr bin Faraj ó wá lè ọgbẹ́ Muhammad bin Faraj street ó sì ní Muhammad bin Bakr ó ti ní Muhammad bun Ahmad gbogbo ìyàmọ̀ jẹ́ ìyàmọ̀ sàfihàn orúkọ èèyàn sórúkọ bàbá èèyàn àbí sórúkọ bàbá bàbá wa àbí sórúkọ bàbá bàbá bàbá bàbá rẹ̀ tó ti yé àríwá ọmọ wa yàrá àwọn ẹgbẹ́ àti ìdórúkọ sí sórúkọ bàbá bàbá wọn àtìlẹ́gbẹ́ àti ìdórúkọ tiẹ̀ sí bàbá bàbá bàbá ẹ̀ ṣùgbọ́n alhamdulillah kò sí kankan nínú tó mọ bàbá wọn bàbá wọn gbé òun mọ bàbá méjì pé gọ́mà náà nù. Oṣù tó burú mẹ́, Ànábì sallallahu alaihi wasallam ó ti fàájú pé orúkọ rẹ̀ fi bàbá bàbá ẹ̀ rí. Ó ní Ana Ebonol Abdul Muttalib. Ana Ebonol Abdul Muttalib. Alimọ́ọ̀mù. muhammad bin ahmad al-qurdubi wani lati láta àrùdọ̀ bayna hadhihi tarjamati walati qablaha lima nubayyinuhu wọ́n ní kò sí ìtakora wọn nínú babu ta à ka yìí àti báàbù tá a kà síwájú tó sọ yìí pé èyí gbọ́dọ̀ tàn máa kú eléyìí sọ pé a lè tàn máa àlàyé tá fẹ́ ṣe an amma yusufu alayhi salam ẹ bàbá rẹ yusufu tó sọ yẹ fakọọlẹ kọtada kọtada bùrù di àmọ sọ pé lam yatamanna ni mauta ahad wọn ni kankan òtàmọ kú nàbí yìnyín wala ghayruhu na alábì ló jẹ ní o tàbí ẹlòmí ló yẹ alábì illa yusufa àyàfi àyà yusufu àyàfi ànábì wa yusuf alayhi salam hina takamallat alayhi ni'am ìyẹn nígbà tí ní àwọn ti pọ̀ lórí ẹ̀ ìkẹyẹ ti pọ̀ jù owó lọ́tún lóṣù ẹgbẹ́ anábì Yusuf alayhi salatu wasalam ó padà di treasurer àbí ká sọ yí pé akantanti general fún gbogbo misra fọ́bàlù gbogbo owó òògùn pátápátá gbogbo nǹkan ọ̀rọ̀ iná sí ní abẹ́ Yusuf ló wà abẹ́ ló wà. owó yẹn ti pọ̀ jù ẹ̀rù wọn bá ànábì Yusuf ẹ́ ṣé owó yìí ò ní sọ ní kẹfẹ́ níbàyí wàlọ́ọ̀hì tó o bá pọ̀ jù sẹ́yìn ìwà sọ́ra èyí lè bá gèzè yìí mo tó tó pọ̀ mo dáadáa tó lówó lówó jù àti wọn á mọ fún olówó tó mọ̀ yìí pé òun ní bíi fifty billion lákàntì àti jí nínú ilé rẹ̀ nídàájí wá sí irun bí ẹgbẹ́ mọ̀ nítorí kí ni wọ́n ní wọ́n jẹ ògbé. ó mẹ́rin nìkan ó ní owó lọ́wọ́ <laughs> àwọn adé sí <laughs> Ah! wàláì mo rí mo wò pé mo wò yí pé ìgbésí ayé yẹn ìgbésí ayé yẹn kì í ṣe ìgbésí ayé tí ẹni mọ̀ gbé lọ màá wá fẹ́ sùn wọ́n wá sọ̀rọ̀ àyè ni pé ọlọ́gbọ́n fún wa owó bẹ́ẹ̀ pé a máa wọ ẹ̀yìn wọn lọ mọ fún wa tí mo mọ bọ owó tó gbé tímọ́tò gaba tó bá ń dírẹ́ rẹ lọ tímọ́tò tó bá bá tẹ̀kẹ̀ sí ibi jẹ́ ah, slow down slow down slow down ṣé sáwọn nìyẹn ọlọ́mọ fún àwọn owó bá o abẹ́lẹ̀ kó fún alówó tó pọ̀ ṣùgbọ́n tí ò ní sí bẹ̀rù síbẹ̀ sáà ní máa bẹ̀rù ah, sálàyé mi yé sáà ní máa bẹ̀rù pé ah owó tó pọ̀ yìí yé ìhọ́nà o yé ọlọ́mọdé bí ìdúmọ̀ ẹdúmọ̀ sọ yẹn nígbà tá a jí sílẹ̀ bọ̀ táwọn lọ kí àṣùbà sẹ́yìn náà tí olówó yẹn náà sọ kalẹ̀ kájú bọ́ lọ kí àṣùbà bí ọlọ́pàá mẹ́ta ló tẹ̀lé wa bí ọlọ́pàá mẹ́ta kábọ̀ ọ̀sán àwọn ọmọ tí wọ́n dùn ẹrú kú ọmọ ẹrú kú bíi ó tó mẹ́fà lórí ẹnìkan. lórí ẹnìkan ẹ láti gbàgbó lówó tó bá wọlé mọ́ṣáláṣí tó lọ yẹn àwọn ẹrúkú yìí ò ní kí òun tún wà á òkè tó bá kí òun gan ọkàn yóò balẹ̀. rúdó sọ àmọ́bí Yusuf alayhi salatu wa salam nígbà tó wọ́n yẹn pọ̀ pé ah tówó yóò ní sọ ọ́ di kẹfẹ́ rí báyìí ló fi wá sàdọ́ àpè tàwa fani mùsùlùmá olúwa tó bá fẹ́ pàmí pàmí ní mùsùlùmí wàá ní kí ni lè sọ̀lẹ̀ hìn jẹ́ kí n lépa báwọn ẹni rẹ̀ tó ti lọ pé ewé yìí eléyìí fẹ́ bú ayé àpọ̀ o ẹ ó ti fẹ́ di ó ti di wàhálà fún mi o ewu Dangote tọ́lọ́ba ọlọ́rẹ̀ ní ẹ̀rọ rí dáadáa báwọn yẹn wọ́n sùn sá pé Dangote ó mọ̀ sùn sá wàá mú rìpọ́ọ̀tì. Dangote ṣùgà ó mú wa ó mú rìpọ́ọ̀tì Dangote eh, eh, flour ó mú wa Dangote spaghetti ó mú rìpọ́ọ̀tì wa Dangote gíríkà refinery wa bẹ́ẹ̀ gbìyànjú. every day náà review prices kò lè sí price kan tó review ti Dangote oní ó san ẹ̀pẹ̀ review ẹ̀ wọ́n ti já wálẹ̀ ní ìsìn wọ́n ti já price pẹ̀tù eh, wálẹ̀ níbi tá a ní mẹ́ta tí wọ́n fi mẹ́yẹn eight seventy ní pẹ̀lú two dàbí sí. so wọ́n ti tún jáwálẹ̀ wọ́n ti mọ̀ ọdún stop please stop please stop. ọlọ́run bá wa tún gbogbo wọn ṣe so tó bá pọ̀ jù nígbà míì ìyẹn lè sọ bọ́lọ́run sákùn wọ́n máa mú mi lọ mọ́jì ẹ̀ gbogbo yìí sọ mí dàdàkudà torí pé tó bá ti pọ̀ jù ah, ìwọ ló máa sọ owó yẹn owó yẹn ò ní gbégé ní kò ní sọ ọmọ àwọn afọ àfọkí zúùdì ní fi yẹ pé ní tó o bá ní ní tó wá pé wọ́n ló ní jẹ́ kí nǹkan yẹn máa sọ má máa sọ nǹkan yẹn nìyẹn tó bá ní mọ́tò mọ́tò yẹn ní sọ wọ́n sọ mọ́tò yẹn ìtumọ̀ ẹni pé òun ní tó jí lórí tó gbé mọ́tò mi wọ́n lu sọ́mọ́tò wa ọ̀ tó mọ̀ sí kọ́sílẹ̀ mẹ́wàá ni tó bá jí àyè ah tó wà ń bẹ́ wọ́n ti rí rẹ̀ ń ta ìjọ olùfẹ́sẹ̀ yẹn dà. ìjọ olùfẹ́sẹ̀ yẹn dà. ṣùgbọ́n tó o bá wà pé ó fi owó ti páàkì ó ṣe gíní kan ṣe gbá kan lọ́sùn sọ́mọ́tò yẹn ló ń sọ ọba àwọn ọkọ̀ ló ń ṣe gíní o ọkọ̀ ló ń sọ ọ́. sọkọtà náà sọ pé kò sẹ́ni kankan náà àwọn ànábì ọlọ́wọ́ bá lẹ́yìn rẹ̀ tọ́tà máa kú lẹ́yìn ta ni Yusuf aleyhi wa salam. wọ́n ní ìyẹn sì nígbà tí owó yẹn pọ̀ tó ya mìíràn lọ́dọ̀ rẹ̀ ọdún mi aláhùn ṣàmùlò tó gbogbo iye ayé yìí wọ́n pa á ìṣtákọ̀ ìlàlẹ̀ kan hìrọ̀ bí àzẹ̀wàjà ó fi gbé ah ó ti tó ó ti wù mí gbé lọ bọ́ lọ́hùn owó ìdí pọ̀ jù. fàkọ́lá rọ́bì ó fi wá sí ládàá pé rọ́bì olúwa mi ò kọ́dé àtẹ́yìntà ni mílẹ̀lì múlùkì ó ti fún mi lọ́lá ó ti dá mi lọ́lá wà àlàmtánì ní tàwíìlì àhàdì ó ti kọ́ mi nítumọ̀ àwọn àlá ebi tàwa fani musliman wà ní hekiri ní sọlẹ òtútù ọlọ́wọ́ apani jẹ mọ́ ọ̀nà yẹ wá bọ̀ mo ti achieve mo fẹ́ achieve mo ti achieve tó rò pé kí n achieve òtútù wáyé. wọ́n ní fàṣítàkọ̀ ìlànà kan yẹ rọ̀bí azza wa ìdí ni ẹ̀tí arábí Yusuf alayhi salatu wassalam tó fi rán kan kó lọ pàdé olúwẹ̀dẹ́gbẹ̀rẹ̀ wọ́n kí ọ̀rọ̀ mi sọ pé inna Yusuf alayhi salam tí alábi Yusuf dẹ́wò yẹn lam yatamanna al-mawt kìí kó tàmà kú o wà yín nàmà tamanna al-wafata ala al-islam ó kàn tàmà kó o kú lórí islam ni ayé idha jaha ajali tawaffani muslima ó ti mọ̀ ní pé ó ní pé gbogbo ọjọ́ tí má fẹ́ kú ọlọ́run jẹ́ kí n kú islam wọ́n ní wàhálà wọn lọ́kọ́ olùmọ̀kútà fi tàwé àyà ẹ̀yìn dà áàlì tàwé kẹsìrì tó wọlé jù gangan táwọn fẹ́ ṣe tẹ̀síìrì àyà ẹ̀ kẹ́bà wà fún òní tẹ̀síìrì mọ́ ṣe wallahu a'lam. wọ́n á máa Maryama alayha salam ẹ wá rí ìtàn ìyá Jésù Maryam pípé Kùránì yẹn o Bible sọ rígọ̀ tí Mary rí kó tó bímọ wọ́n kàn sọ yìí pé àwọn amòye mẹ́ta kan wọ́n ń tẹ̀léra wọ̀ wọ́n bá sì dé ibùjẹ ẹran kan wọ́n bá sì bá arábìnrin kan àtàrákùnrin kan tó gbọmọdá ní pé wọ́n bímọ gbogbo tó ṣẹlẹ̀ ṣáájú kí lẹ́ni tó bímọ lágbó sọ kùránì ṣàlàyé gbogbo ẹ̀ kùránì ṣàlàyé wọ́n ṣe lóyún onye mi mímọ́ kọ́ra mi sára yẹ ní sọ́ tó mọ́rí àmì náà ni bí mọ́lákò jibril ṣe yọ sí sàlàyé ó sàlàyé nígbà tó bí ọmọ yẹn gbogbo alámọ̀ yìí tí àwọn jews wọ́n rí act sọmọ tí mary bí tí mo ló ti rọ́mọ it is implied in the bible wọ́n rí act sí so kò sí kò sí kò sí the possible reaction yẹn kò sí before ti reaction yẹn ṣùgbọ́n Quran ló ṣàlàyé bọ́n ti react ó ṣàlàyé ẹ̀ Quran ṣàlàyé labour pain tí Mariam tí Mary undergo kó tó bímọ ó ṣàlàyé ẹ̀ pátápátá so ọ̀rọ̀ tí Mariam wá sọ yẹ alayha salam àdúrà tó sọ yẹ pé kó sì ti kú sáájú ọjọ́ òní ọkùnrin nẹ́ẹ̀sì àmọ̀nsìyà oníyà ẹlẹ́tàní mẹ́tò kọ́bùrà hàdà ọkùnrin nẹ́ẹ̀sì àmọ̀nsìkì sì ti kú sáájú ọjọ́ òní ọ̀rọ̀ yẹn kí ni túmọ̀ ẹ̀. wọ́n ní fa iná máa tàmánàtì tàmánàtì ni mọ́tà níwájú ẹ̀ wọ́n ló tẹ̀ máa kú lóòótọ́ ṣùgbọ́n fójú pọ̀ náà méjì ni. anaha comfort أن يظن بها السوء في دينها وتعير فيفتنها ذلك wọ́n ní ìdí alákọ̀ọ́kọ́ ni pé Mariam ń bẹ̀rù pé ah ọmọ ni mo ti bí yìí tí bá gbé délé ibi màá sọ pé mo ti rọ́ ọmọ tí a ní màá sọ pé ò bàbá ẹ̀ èmi sì lélẹ́yìn láti kékeré ni mo ti ń sin lọ torí pé Maryam láti kékeré ló ti ń sin lọ àwọn aspect Quran yẹn Quran ṣàlàyé bí Maryam gẹ́gẹ́gẹ́ fún rẹ̀ bó ṣe bó ṣe sin lọ bó ṣe bọ́ sọ́dà Zakariya láti Zakariya ló tọ́jú ẹ̀ dàgbà Quran ṣàlàyé gbogbo ẹ̀ ọmọ ẹlẹ́sìn ni ebo àwọn ọmọ ẹlẹ́sìn ti lóyún ebo ló ti wá gbọ́ bọ́ wá pé ah kí n sì ti kú sáájú ọjọ́ òní pé áà ah, kí màá sọ tí bá délé alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni aláya kan kọ́ọ̀mù mi sábàbí ha fèlè buhutan wa zoo wà ní swat ilà zina pé ah, à alára ti tó bẹ̀rẹ̀ pé èyí tí wọ́n gbọ́mọ yìí délé sáwọn èèyàn ò ní tara àmì tẹ́lọ̀ báyìí torí pé gbogbo tó bá ti lè pè mí tó fi lè pè mí pé oyún ọmọ àlè mo gbé wálé ọmọ àlè mo gbé wálé mò ń ṣe tó ṣẹlẹ̀ nìyẹn àwọn yahudi à wọ́n àtúnṣe tó fi dòní ìlú tó fi dọ́lá àwọn yahudi àwọn jews pé oyún o oyún o ọmọ o ọmọ àlè jésù jẹ tó yẹ pé àwọn sèmọ̀ mo sọ àwọn sèmọ̀ àwọn christian ó yẹ káwọn christian ti mọ ó yẹ ká mọ ó yẹ ká mọ jìmọ̀ àwọn mùsùlùmí ni tó bá ní ta ló pọ́n ẹyin sọ̀rọ̀ mọ́ríyàmọ̀ ta ló pọ́n ẹlẹ́jọ àwọn mùsùlùmí kó la pọ́n ẹlẹ́jọ àwọn christian sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ torí pé àpọ́njù ni kéèyàn pànábí ọlọ́run ọba kan ní kí ni o kéèyàn pè lọ́lọ́run àpọ́njù àbẹ́bí tí ò pẹ̀rẹ̀ lọ́lọ́run kò sí clear cut state báyìí pé yóò sọ pé èmi àtọ èmi àti bàbá o ìjà gbàgbọ́ sí wọn lò nǹkan kan ní wa n tó má pé pé ọlọ́njọ ni wa kò sọ bẹ́ẹ̀. Bébí nu Lord's prayer, wọ́n sọ pé our father who are in heaven, hallowed be thy name, thy kingdom come. Wọ́n á ní ẹ ẹ bá ẹ̀yin bẹ̀rẹ̀ mọ́ ẹ bá parí ẹ̀. Our father who are in heaven yaran masu mai a fada uwa da na yi arobi da ne dàbí dọ́kọ̀ igun bẹ́ẹ̀ ló ń bẹ̀ ní ibi tó sọ yí pé ẹ́n dàwí gbìdọ́ láti pé ẹ̀ẹ́n tí o bá fẹ́ kó ṣẹlẹ̀ èròǹgbà rẹ tí wọ bàbá wa bá fẹ́ kó ṣẹlẹ̀ láyé òní ó ṣẹlẹ̀ igun bẹ́ẹ̀ ló ń bẹ̀ gangan nìyẹn. the last prayer yẹn ó yẹ sábẹ́ ṣe wí pé. sẹ́mọ̀ lọ́lọ́wọ́ bá wà àfàmọ́ sọ yí pé ó ṣe fáwọn mùsùlùmí kan tí mo gbà pé sẹ́mọ̀ lọ́lọ́wọ́ bá wà tó sì yé kiri yó pé sẹ́mọ̀ lọ́lọ́wọ́ ó yé kiri yó pé sẹ́mọ̀ wà àfàdà wú àìdínà wọ́n ní bí lẹ́gbọ́n gbà àwọn èèyàn ó tààrà òun dẹ́sẹ̀ wọ́n lẹ́kùn sí lọ́mọ òun ọ̀nìwàzáàlì ka mòríkù láhùn ìparun sì jẹ fún wọn gbogbo àwọn yẹ̀wù dítẹ́sẹ̀ sun ìlà kamaria ẹni ìparun ni wọn ẹni kí ni wọn o. والله أعلم قال الله تعالى عز وجل في حقه من افترى على عائشة kí lọ lọ́wọ́ bá sọ nípa àwọn tí wọ́n parọ́ ìdìnnà mọ́yàwó Aisha radiyallahu ta'ala anha olúwa lẹ́ni tawalla kiburahu minhum lahu adhabun azim olúwa ní ẹni tó sàyà gbangba jù láàrin àwọn ẹni tó

ẹ wá wá dúró àwọn èèyàn tó ń pè ya wa Mariam tó ń pè lóṣù àwọn kiri yóò lọ bọ àwọn èèyàn yẹn lọ́wọ́ ẹ tó ń pè tó ń pè ìyá olùgbàlà ayé ní oníṣìnà ẹ tó máa dì mọ́ bí àgẹ́ríkà torí pé ìgbà yìí pé ọmọ Ísírẹ́lì ni ọmọ Ísírẹ́lì ó ní freedom láti sọ̀sọ́kúsọ pọ̀ náà. ọlọ́wà tó sọ pé wata sàbónàhù àyínà ẹ̀yin mùsùlùmí mọ̀jínà nígbà tọ́rọ̀ Aisha tẹ́lẹ̀ tẹ́kùrọ̀ zìnà yẹn ma ẹ̀rọ kọ́rọ̀ kan tó rọrùn ní wàhùwà ìdá wọn ní àwọn obìnrin lórí inú ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn lẹ́kọ̀ọ́ zìnà bóbi nìkan tó bá ti ní ẹ̀rí tó ṣe kí ni o pẹ̀lú ẹ̀dákẹ́ olẹ́lẹ́rìí mẹ́ta wọn ò mẹ́rin kí ni wàá ṣe o wọn ò gbọ́dọ̀ sọ kankan. ẹlẹ́rìí mẹ́ta lórí ó wá kẹ́nìkan tí ó fi pé mélòó tí ó fi pé mẹ́rin ẹ̀rí rẹ̀ ò tó bá fi lè sọ́ọ̀ta tó fi lè sọ́ọ̀ta kí ni ó jẹ o ó jẹ gbà lọ́lá mélòó lọ́lá mélòó six hundred eighty dọ́là eighty ni ó jẹ́ ọ̀bìnrin sọ pé nìkan ṣe zìnà tó wà lẹ́lẹ́rìí mẹ́rin tó ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n rí ọkùnrin àtòbìnrin nígbà tó ń ṣe zìnà papọ̀ tó rí wọn ó jẹ búlára rẹ lò àyíkájú mẹ́ta lórí ó yà dákẹ́ ó gbọ́dọ̀ sọ fẹ́ da ayé kan ká mọ́ wa sọ igbó nǹkan tẹ̀ lẹ́lẹ́rìí rárá àti àmójìlè.

àwọn nàbí ìyà àbífà nàbí mi kìláàfù ni ẹ o ṣé ànábì obìnrin ni Mariam àbí kí ni o àbí olódodo obìnrin lásán ẹgbẹ́ yàwó Aisha fìdí kan ni àbí the highest tóbìnrin tóbìnrin lè jẹ́ ènìsì oníkó jẹ́ fìdí kan obìnrin kankan ò lè jẹ́ kí ni o ò jẹ́ nàbí ìyà. má àyí pé oluwa sọ wá àyí kalẹ̀ fún tani o fún Mariam nusrọ́tò Mariam ó lọ sọ wá àyí kalẹ̀ fún. ṣùgbọ́n kì sá anábì torí pé kọ́lọ́ sọ wá kalẹ̀ fẹ́ni tó ò sọ́dọ̀ anábì àgbẹ̀ntọ́lọ́ bá sọ fún dà anábì ọlọ́run ló sọ ni torí pé sọ wá fáwọn oyin náà àbí àwọn wá àyíkalẹ̀ fáwọn oyin ṣé àlejò làwọn oyin náà. lẹ́yìn kò yára ọdún wáhà yìí ó sọ ìyẹ̀dà lọ́yẹ̀ àyíká àwọn oyin náà tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ìjọ sí kí làwọn náà. ṣùgbọ́n kí láàfù ń bẹ́ẹ̀ ṣé Mariam fana bí ọlọ́run ọba ni àbí kí ni àbí sì dé onípọ́lọ̀ ń sọ́jú fa àrùsẹ́nì náà ilé ìhà rùhánà àwọn alárọ́ ẹ̀mí ẹ̀mí mímọ́ wá sí ìyẹn ní kí ni o fẹ́ kẹ́ ah oní fi rúrù yẹn ti sọ́dọ̀ rẹ̀. ẹgbẹ́ ìsá múrù mọ́ríàmọ̀ náà rúùrù lọ́ọ̀ni àbí ẹgbẹ́ ìsá mọ́ríàmọ̀ náà rúùrù lọ́ọ̀ni àbí àwọn kan wá sí gbọ́yé àwọn christian wá wípé gbà tó jẹ́ rúùrù lọ́yẹ tó jẹ́ spirit of God yẹn nítorí wọn jẹ́ spirit of God ajẹ́jẹ́ God náà ni ìtọ́fìgbà yìí pé Jesus God nìyẹn. jìbìrì náà lélẹ̀ ọlọ́run sọ yí pé rúhù náà ni. a onírúurú ni gbogbo wata ajókòó pátápátá yìí kí ni wá o rúhù lọ ni wá. ó ní innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun innama amruhu idha arada shay'an. àlámọ̀rí ọlọ́run ọba nígbà tó wá fẹ́ ṣe nǹkan kan ni kó sọ fún nǹkan yẹn pé máa jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀. nínú àdìsí ibn Mas'ud ó ní akú kan yín akójọ ìyá rẹ̀ àrùbáyínà yawma nutfatan àbí bàtótọ́wọ́ ọ̀sàlẹ̀ wọ́n ni fàyúrù sàrì ilé ìhì málàkùn wọ́n ni ààrùn màláìkà kan sí àbí kí ni màláìkà yóò ṣe fàyáhùn fòkù sí ìhì àwọ̀ rúhù yẹn ẹgbẹ́ ló ya soko àwọn àfọ́ àgbà ń sọ yí pé irú ìdọ́fà yẹn wọ́n mọ̀ pé ní ìdọ́fà tó tẹ̀sírì ìdọ́fà tó yẹ́sì ọlọ́run fi pọ̀ nǹkan yẹn lé ni. bí ká sọ yí pé àlèkáàbàtú báyìí tù lọ àlèkáàbàtú pé kàábà yẹn o ilé ọlọ́run ọba ni tó wá sọ kàábà yẹn tó sọdọ̀ ọlọ́run. kò sọdọ̀ ọlọ́run tẹ̀sífì ọlọ́run fi pọ̀ lélẹ̀ oníná rẹ́pọ̀tà lọ́ọ́hí àhá rẹ́pọ̀tà lọ́ọ́hí ẹ̀pàrí ẹ̀ rẹ́pọ̀tà lọ́ọ́hí pàṣípù yá àhá rẹ́pọ̀tà lọ́ọ́hí ràkúnmí ọlọ́run tọ́lọ̀ ń fi tó fún ànábì sọ́ọ̀lẹ̀ gẹ́gẹ́ bí àmì fáwọn èèyàn ànábì sọ́ọ̀lẹ̀ sẹ́rà kúmi ọlọ́run ọba yẹn náà tọ́tù lọ ìyẹn sẹ́rà kúmi yẹn náà tọ́lọ̀ náà ẹ má gbàgbé o ràkúmi yẹn náà jáde lára pátá ní o kò níyà kò ní bàbá o kò sí kí ni ràkúmi yẹn ò níyà kò ní ni. tó bẹ́ẹ̀ náà ni anabi Isa àti jìbìlì yìí ti jẹ́ ó ní fa àròsẹ́nì náà ilé ìhà ruhana àwọn alárán ẹ̀mí wa sí ẹ̀mí mímọ́ wa. ó ní fatamọ́ sàlàláhà báṣarán sẹ̀wìyà fatamọ́ sàlàláhà tó wá jáde sí ah, mọ́ríà gẹ́gẹ́ bí ọkùnrin làǹgbàlàǹgbà. wọ́n ní wà kọ́ọ̀lùhù tààlà ọ̀rọ̀ míì tó jẹ́ káwọn èèyàn kan rò pé àbánábí obìnrin ni Maryam ó ní ọ̀rọ̀ ọlọ́sọ̀rọ̀ pé wà ìkọ́lá ti màlà ìkàtù ya Maryamu inna Allaha stọ̀fàkì wà tọ̀hárọ̀kì wà stọ̀fàkì alàní rántí nígbà táwọn màláìka sọ fún Maryamu yìí pé ìwọ Maryamu inna Allaha ọlọ́run ti sà ọ́ lẹ́sà ọ̀tọ̀ hárọ̀kì ó fọ̀ ọ́ mọ́ wọ́n sọ fáàkì aláàbí sáì aláàbí ó sì ti gbé ọ̀gá lórí gbogbo obìnrin ayé. àwọn ní ìsọ ọlọ́run àfọ ayé pé ànábì obìnrin nu ó jẹ́rìí mélòó ó di méjì ẹ̀rí kan sì ti sọ yí pé wà ó muhu sì di ìkọ̀ so níbi kí làwọn àrùn pé tó sì dí kọ̀ ní o àbí nàbí ìyá. ṣùgbọ́n láàrin alimọ́mù kúrúkú bí mo yẹjọ́ ọ̀rọ̀ ẹ̀kan tó lọ. ṣùgbọ́n la ṣàkà kò síyè méjì wípé àmẹ́ pé mọ́ríàmù yìí ṣe kí ni ìsàlọ́dí obìnrin torípé wọn wá sọ wípé ọkùnrin lòun ránṣẹ́ kódà kò sálọ nínú àwọn àlìjẹnù. ṣùgbọ́n tó fẹ́ fàyọ mi ni wípé ẹni pàtàkì ni Mariam lọ́dọ̀ ọlọ́run ọba tó ti yé tó bá fi wá sọ̀rọ̀ burúkú pa Mariam ọ̀daràn lọ́dọ̀ ọlọ́run ọba yẹn alọ́ àléyìn fàyàkùn ìtúrọ̀hùn àléyìn ha àwọn gọ́ọ̀mù irọ́ tẹ́ ẹ bá pa mọ́ mọ́ríyámà pẹ̀lú bá fẹ́ ròyìn ẹ̀ tó yìí <laughs> ẹ bá pa mọ́ yẹn mọ́ ó dára o wàlìbàtánù fi hákì ashad àdáparọ́ jìnnà tẹ́ ẹ bá lẹ̀ mọ́ ó lágbára ju àwọn ẹ̀dá tó kù lọ wà fi hi yakunu halaku hakọ tó ìparun ńlá ń من التاويلين يكون تمام الموت في حقها جائزة طبعا ya أجل تتماتي Mariam kan máa kú yẹn àkótóbi ojú bẹ́ẹ̀ lọ nítorí kìsì ni bẹ̀rù wípé ẹ̀sìn òun ó máa ní problem tó ń bá dé gbòòrò pẹ̀lú ọmọ yẹn ẹ̀lákọ̀ọ́kọ́ yẹn ó tún wá bẹ̀rẹ̀ pé àdìkú jẹ́ pé àwọn èèyàn tara ọ̀sẹ̀ kí ni o tẹ ọlọ́run ọba kó ya kú. wallahu a'lam olùwàwọn ló nímọ̀ so amọ̀dọ́mọ inshallah tó bá jọ̀la àmọ̀ tẹ̀síwájú ọ̀nà wàá mọ̀ hadith wàá mọ̀ hadith wọ́n ní ẹ̀rí àdìsí tó wá ìròyìn ló ń jẹ́ anáhu anazalika sayako ipe yóò ṣẹlẹ̀ ìṣídà tí ma yanzelo bí náà nínú àwọn kan látọ́ máa ń ṣẹlẹ̀ fáwọn àdìsí wo pé ẹnìkankan yín ò gbọ́dọ̀ tàn náà fún àyàfi tó bá di tó bá di ok sorry àdìsù sọ wípé arákùnrin kan yóò gbẹgbẹ sáré kọjá yóò wà ní kóòsì jóun lòún wà bẹ tẹ̀lé wọn fẹ́ sàlàyé yẹn so àmọ́ sàlàyé yẹn lọ́la inshallah ta'ala ala nabiyina wa alihi wa sahbatihi ajma'in assalamu wa wa